jésù tó gòkè rí ọ̀run ó sọ kò ọmọ ẹ̀yìn rẹ̀ wí níjọ́ kan tún padà bọ̀ á ó wí kán mọ́ retí àtúndé òun àwọn àbí èní parọ́ pàápàá fetí ẹlẹ́kọ̀ọ́ gbọ́ ó wí bí mo bá lọ yẹn ṣàn tún padà n lè tọ́jú àyè lẹ́yìn lọ́rùn ìyá àmúyin wí níbi mo bá wà kẹ́yìn náà lè má bẹ níbẹ̀ ń bo wí bá ń kun tán á rí i ó gbéra ń lọ́rùn jésù sọ wa owó mọ̀ ẹlẹ́rìí mi-ín tún bẹ yíyé ṣe àwọn mẹ́yìn rẹ̀ áńgẹ́lì kan wí ẹni ń lọ ọ̀run ètún padà wáyé àṣìdájọ́ ayé yìí àwọn mẹ́yìn rẹ̀ náà wí ń tún padà bọ̀ alátọ̀run ẹnìkan nínú wa wí ń mọ̀ ń padà bọ̀ alóòótọ́ gbogbo ojú sàn ní èrì wọn mi wí áńgẹ́lì rẹ̀ bá sọ̀kalẹ̀ á wọn mi wo wí ń mọ̀ ń padà bọ̀ anísìn wéréwéré mọ̀ ní ìmọ̀ nípẹ́ fetílé ọ̀rẹ́ mi ó mọ̀ yàn á lé adé láìpẹ́ nítorí rẹ̀ náà ni gbogbo wa ṣe múra alẹ̀ ká lè pàdé rẹ̀ pẹ̀lú ayọ̀ nígbà yóò bá dé èsè jésù tún padà bọ̀ á ń padà bọ̀ àwọn yìí ń tẹ̀lé lẹ́yìn ìlọlé rẹ lọ́rùn wọn yìí ń tẹ̀lé ni wọn yóò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn yàn yàn kọ̀ ẹ̀ṣẹ̀ wọn lẹ̀ pátápátá àti wọn yóò gbàgbọ́ yìí ń ṣàǹgbínú rẹ òun lólùra padà àti olùgbàlà gbogbo aráyé ó mẹ́mi rẹ lélẹ̀ kí lè san gbèsè ẹ̀ṣẹ̀ wa ó bí wọn bá tún padà dé wọn àjí gbogbo wọn òkú yóò gbàgbọ́ ǹde ó wọ́n mara tuntun kò wọ́n ó sọ wa náà wéré wọ́n wọn òkú ẹ máa gbé bẹ láéláé á kàn lọ fírí bí ẹni ṣẹ́jú nígbà òun kì í ní sáyà àti ṣẹ̀ṣẹ̀ máa múra o nígbà òun ni jésù èdè ṣẹ̀ kìsẹ́ni yóò mọ̀ gbọ̀ ọ̀hún ohun èdè nígbà yẹn nípa ìran kan o nítorí rẹ lọ́ọ́ ṣe amúra alẹ̀ pátápátá kí máa bọ́ láláì múra alẹ̀ nígbà yóò bá dé a kọ sínú ìwé wí nítorí ọlọ́run pàápàá yẹn sọ̀kalẹ̀ tó ń tariwo àtòhun eléré áńgẹ́lì àti ìpè ọlọ́run wọn òkúnú kristi nìkan jíǹde nígbà wọn ní àgbà àwa yìí ṣẹ́kù lẹ́lẹ̀ sókè pẹ̀lú wọn sí ojú ọlọ́run níbẹ̀ làá wà láéláé lọ́dọ̀ ọlọ́run. aláìgbàgbọ́ pẹ̀lú Jésù ọ̀lẹ̀ Kristi ó padà wá. Jésù Kristi ó padà wá ọkùnrin Kristi ọkọ̀ jíǹde àti àwọn tó Jésù Kristi ó